الحمد لله الذي جعل لكل شيء عجلا مسمى وخلق كل شيء فقدره تقديره أحمده أبلغ الحمد على جميع نعمه وأسأل المزيد من فضله وكرمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العظيم الواحد الصمد العزيز الحكيم واشهد ان محمدا عبده ورسوله افضل المخلوقين واكرم السابقين واللاحقين صلوات الله وسلامه عليه وعلى سائر النبيين وال كل وسائر الصالحين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الوقت أنفس ما عني بحفظه وأسهل ما يضيء سدى وكل سعادة أو شقاوة منوط بالوقت والزمان ونفس المرء مؤاخذة يوم القيامة على حدود وقته وعمر قضاء يقول الله سبحانه وتسامى أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير عباد الله جعل الله سبحانه وتعالى التعمير موجبا للتذكر والاستبصار وميدانا للإيمان والاستذكار وأقام العمر الذي هو الزمن يحياه الإنسان حجة على الإنسان قال قتادة اعلموا أن طول العمر حجة فنعوذ بالله أن نعير بطول العمر وعن أبي, هر... وعن أبي برزة الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من عين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلى عباد الله وقد بين رسول الله صلى الله عليه وسلم في الحديث السابق أن قوام العمر إنما هو العلم والعمل والمال الحلال طيب منبتا ومصرفا وصحة البدن وقوة الجسم وفتوة الشباب عباد الله فلا تكتروا بمرور الزمان والدهر إنما ذلك نقصان من أمركم وذهاب لحياتكم فاغتنموها لطاعة ربكم يقول التابعي الجليل الإمام الحسن البصري رضي الله رحمه الله تعالى يقول يا ابن آدم إنما أنت أيام فإذا ذهب يوم ذهب بعضك يا ابن آدم وقال أيضا يا ابن آدم إنك بين مطيتين يودعانك الليل إلى النهار والنهار إلى الليل حتى يسلمانك إلى الآخرة عباد الله اعلموا أن أوقاتكم أعماركم يقول الإمام الغزالي رحمه الله وأوقاتك عمرك وعمرك رأس مالك وعليه تجارتك وبي وصولك إلى النعيم الأبد في جوار الله تعالى فكل نفس من فكل نفس من أنفاسك جوهر لا قيمة له إذ لا بدل لا فإذا فات فلا عودة لا فلا تقم كالحمقى الذين يفرحون في كل يوم بزيادة أموالهم مع نقصان أعمالهم فأي خير في مال يزيد وعمر ينقص فلا تفرح إلا بزيادة علم أو عمل فإنهما رفيقاك يصحبانك في القبر حيث يختلف عنك أهلك ومالك وولدك وأصدقاؤك اللهم اجعلنا مما يعتبر بمرور الزمان والدهر adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run يا ní ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan pátápátá ọba tó mọ ìpìlẹ̀ tó mọ àárín tó sì mọ ibi tí gbogbo àlámọ̀rí ó kángun sí a dúpẹ́ fún ọlọ́run ọba náà òun lọ́ba tó ṣe gbogbo nǹkan pátá ó fẹ́ gbogbo sí gbogbo nǹkan pátá lọ́lọ́run fún lásìkò. La gbogbo nǹkan pátá lọ́lọ́run fi gbà sí gbogbo iṣẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kò sí kan tọ́lọ́run ò fi gbèdéke àsìkò tí ò fi sí ọlọ́run ọba yìí lọ́ba tá a dúpẹ́ fún ọba tó ṣe pé gbogbo nǹkan rẹ̀ pátápátá tàsìkò tàsìkò òun ló fi ṣe ó ní káwọ ó máa ṣẹ̀mí ó fàsìkò sópin ìṣẹ̀mí wa. So ó ní kí ayé ọmọ abẹ ó fi òpin ó fàsìkò sígbàtà yóò ní jáyé má ọlọ́run ọba yìí nìkan lọ́ba alágbára ọba tí ò ní sí òpin tí ò sì sásìkò lérí ìgbà tó bẹ̀rẹ̀ àtìgbà tí ò ní sí má torí pé kò sí bẹ̀rẹ̀ fún kò sì sí òpin fọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tí ó ló tó ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa látẹnu jẹ́jọ́ síbi tá a wà yìí níjẹjọ abẹ́lọ́hun àníri ọlọ́run nínú títóbi rẹ mọ́sá ìsọ́wà di jímọ̀ tèní lẹ́ni tí ó tún lè wá jọ́sìn fún rẹ ọlọ́run jẹ̀mọ́ àdúrà ta sí níjẹjọ sógbà bí ó gbà nínú àwọn àdúrà tí máa ń gbà lójú ẹsẹ̀ èyí tó pọ̀ nínú àdúrà tá à ń ṣe lójú ẹsẹ̀ náà lọ́lọ́ máa ń gbà èyí tá a ṣe bá a ṣe séhun kò sí nínú tó jọ́ràn yẹn fọ́lọ́hun ọ̀pọ̀ òjò ló ti rọ̀ níjẹjọ tilẹ̀ ti fàmú lẹ́nu jẹjọ sásìkò tá a wà yìí ọlọ́run nìkan ni tó ti ṣẹlẹ̀ onìkan ló yé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ìdẹ̀ra rẹ̀ lérí wa láti jẹjọ títí di àsìkò yìí a rírì oore tó ṣe fún wa èyí tó ga jù nínú oore náà ni oore ìkẹ́ ti Islam àti iman abẹ́lẹ́wọ̀n bá nu títóbi rẹ̀ ọlọ́run mọ́ mu kó lójú ọ̀nà Islam mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àyàfi Ọlọ́run nìkan ọba àṣọ ọba àjíronúkàn ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n mo sì jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrúsàn Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni jùlọ nínú gbogbo ẹ̀dá Ọlọ́run òun ló sì lápọnlé gbogbo àwọn tó ṣáájú àtàwọn tó tún bọ̀ lẹ́yìn pátá Ọlọ́run bá wa ìkẹ́ àti àwọn ará ilé àwọn sahara àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n bẹ lójú padà tánà bì fi lílẹ̀ ẹ̀yin ẹrú san ọlọ́run ọwọ́ wa lọ wípé nínú nǹkan tó pàtàkì jù tó yẹ kí ó máa tún mójútó nínú ìgbésí ayé sì ni àsìkò wa àsìkò ó mà níye lérí ju owó lọ àsìkò wa ó níye lérí ju gbogbo nǹkan tí à ń kójọ nílé ayé lọ bẹ́ẹ̀ sì ni básìkò ṣe níye lérí tó yìí náà nínú tí máa sọnù máyàn lọ́wọ́ téèyàn ò ní mọ téèyàn fi ṣe àsìkò lọ́gá rẹ̀ àsìkò ọlọ máyàn lọ́wọ́ èèyàn wà máa rántí pé kí ni mo fàsìkò yìí ṣe ò níbi ṣe nǹkan kan básìkò ṣe wúlò tó àsìkò tẹ́nìkan lò tó fi rí dáadáa ṣe ẹlòmíì ó fi ṣeré ni tí gbogbo ó fi sọnù mọ́ lọ́wọ́ ẹ̀yin arúsàn ọlọ́run pàtàkì ní àsìkò jẹ́ nínú ìgbésí ayé àwa mùsùlùmí ká má fi àsìkò wa ráre ká lọ mọ̀ wípé gbogbo ẹni tó soríire ìsoríire rẹ̀ ó ní ṣe pẹ̀lú àsìkò ẹni tó sì sọ̀kan òkú náà òun náà ìbáṣepọ̀ ń bẹ àti àsìkò tó ṣe nǹkan ọ̀hún ẹ̀dí ká sì lọ́mọ̀ ìpéjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmẹ̀ ọlọ́run ó dájọ́ yóò bi wá léèrè iná ń bẹ àlìjánná ń bẹ gbogbo tó bí nǹkan yìí òun náà lásìkò nítorí pé tá a bá ní àsìkò kan tá a lò láyé ni ọlọ́run kú ní bi wá léèrè ìjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmẹ̀ pé ṣé dáadáa ló ṣe ni àbábúrú ló ṣe bá a bá ṣe dáadáa àsìkò kan náà la fi ṣe bẹ́ẹ̀ yẹn bá ṣàìdá àsìkò kan náà lèyàn fi ṣàìdá wọn ìyẹn túmọ̀ sí wípé àgbékalẹ̀ àlìjọ́nà àbíná àbídẹ̀ra àbínira ni níjọ́ pé dàlù kìyàmà gbogbo ẹ̀ ọ̀rọ̀ gbọ̀kún lérí àsìkò àti bí èèyàn bá ṣe lò ó ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó yé náà Al-Qur'an al-Karim láti lè mọ pàtàkì àsìkò tá ń lò yìí tó bá dijọ́ pé dàlù kìyàmà ọlọ́run ní tí wọ́n bá ń béèrè lọ́wọ́ àwọn kèfèrí wípé bóun wá lọ̀rọ̀ yín ṣe já síná lè ní báyìí tó ń ti ọ̀gọ̀ọ̀rọ̀ ọdún tẹ́ lò nígbà tẹ́ wà láyé wọ́n wà máa bẹ lọ́run péré ọlọ́run mọ́sàì fáwọn nígbà péréte káwọn padà wá sílé ayé àwọn ò wá ṣe ń tó dáa ju gbogbo èyí táwọn ò ṣe yẹn lọ ọlọ́run ò ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ní í ṣe bá a ti fún yín lẹ́mìí gúngùn nígbà wà láyé èyí tó se wípé ẹni tó bá nìkan se iye ọdún tó lò láyé òun náà ó ti tó ó ti tó ṣiṣẹ́ àlìjẹ́nà ó ti tó tọrọ àforíjì lérí kùdìẹ̀kùdìẹ tí bá ń bẹ lọ́wọ́ èèyàn téèyàn fa ìmọ̀ kan ṣe ọlọ́run ni a máa sọ fún wọn wípé sáàwá ti lọ́yìn lára ni nígbà téèyàn lo ọgọ́rin ọgọ́ta ọdún àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin tó lò láyé tó wá ń sọ fún ọlọ́run níjọ́gbé dalẹ̀ kí á mọ̀kéré ọlọ́run dákun fún oníṣẹ́jú kan kóun tún padà sáyé kóun lọ ṣe dáadáa tí ó dáa ju gbogbo tóun fi ọgọ́rin ọdún ṣe ọlọ́run ní àwa máa sọ fún wọn pé ah èyí tá a ti fún ọ náà ẹni tó bá nítọ́ ọlọ́run ṣe ó ti tó ẹni tó bá fẹ́ túbá lórí ní tó fa ìmọ̀ kan ṣe gbogbo ọdún tó lò láyé òun náà ó ti tó ọlọ́run ní ṣe bí àwọn olùkìlọ̀ wọ́n dé wá báyìí ọlọ́run ní kò sáròyé kankan mọ́lé ni fàdúkù fama lil zalimina min nasir ọlọ́run ní a máa sọ fún wọn jọ náà wípé ẹ máa tọ́ ìyà náwó ẹ rì wọ́n mọ́nu náà kò ní sí alárànṣe kankan fún wọn lẹ́nu ọlọ́run má ṣe ọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ ẹ̀yin ọrùsàn ọlọ́run àjẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá lóye tó bá sì ní àròjinlẹ̀ lérí bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ bí ọ̀sán ṣe ń wọnú ara wọn tóru ń wọnú ara wọn tí ọdún sì ń lé wa lérí a mọ̀ pé birthday kọ́ lọ̀rọ̀ kàn a mọ̀ pé ṣíṣe àjọyọ̀ ọjọ́ bí òun kọ́ lọ̀rọ̀ nítorí wípé báwọn ọjọ́ yìí ṣe ń gorí ara wọn yìí ìpèníjà ló jẹ́ fún wa níwájú ọlọ́run ọba yóò fi pàdé wa níjọ́ náà yóò fi bi wá léèrè yóò fi wí wa lẹ́jọ́ yóò fi bá wa lẹ́jọ́ níjọ́ náà ìpè é ṣe tó fi wá jẹ́ pé ntọ́ mọ tó ṣe rèé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ẹni tí tí wọ́n bá yọ ọjọ́ orí tiẹ̀ nínú ọjọ́ orí tiẹ̀ wọ́n mọ̀ fẹ́ yọ bí ìdá mẹ́rin òun sì lo ayé wo tó ń ṣe ẹlòmí ń bẹ gbogbo tó lò láyé kò ju ọmọ ogún ọdún lọ tó fi jáde láyé nígbà bá wá wo iṣẹ́ tiẹ̀ wọ́n wá wo iṣẹ́ ẹni tó lo àádọ́rin àádọ́rùn ninety five years láyé wọ́n wá wọ̀n lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n wá wo pé adúrú ọ̀gọ̀ọ̀rọ̀ ọdún tó lò láyé yìí bó ló ṣe wá ṣe tẹ́ni tó lógún ọdún tó fi pọ̀ níṣẹ́ rẹ̀ ju tiẹ̀ lọ ẹni tó bá ti mọ àmọ̀dájú eléyìí tọ́kàn rẹ̀ bá balẹ̀ ìgbà yẹn lè yóò tó sọ pé òun fẹ́ ṣe bá dé ní ọwọ́ àtọ́ pé òun fẹ́ gbàlù òun fẹ́ jó lórí pé òun sọjọ́ ni kí lọ́ọ́ mà tọ́lọ́ ó fi wọn iṣẹ́ tiẹ̀ nídọ̀gbọ̀dà kẹyàmà báyọ̀ ọmọ ọdún mọ́kàndínlógún kan lọ́lọ́ ó fi wọn tiẹ̀ nídọ̀gbọ̀dà kẹyàmà tọ́lọ́ wọn wà bí ọ léde pé bó o lo ṣe ṣe tíṣẹ́ tó gbé pàdé ọlọ́run ọba tó fi mọ báyìí ẹ̀yin ẹrú ọlọ́run bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí ọdún ń gorí ọdún báyìí ìpèníjà ló jẹ́ fún kó wá tó bá di jọ́gbìn dàlùkìyàmù àyàfi ká lò dáadáa o àfáwa imam Qatada ó ní ẹ lọ́ọ́ mọ̀ wípé kẹ́mi ó gùn ní ti gbogbo ẹ̀dá máa tọrọ ni abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ já láṣepẹ́ dáadáa lérílẹ̀ oníṣùgbọ́n ká lọ màmá dájú wípé ẹ̀mí gúngùn yìí ìpèníjà ni tó bá di jọ́gbìn dàlùkìyàmù fún ẹni tó bá rí lò dáadáa ìpèníjà dáadáa ni fún ẹni tó bá sì lò rádaràda ìpèníjà burú ni fún tó bá dọ́gbọ̀ jà kìyàmà àfáwa ni àwọ́ sọ lọ́dọ̀ ọlọ́run kọlọ́run mọ́jọ jẹ́ pẹ̀mí gúngùn tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó mọ́ sẹ́pò ní ọ̀sọ̀wádẹ ní yẹ̀yẹ́ wájú ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ ká mọ̀ wípé èyí tó lóore nínú títọrọ gúngùn ẹ̀mí ó náà ní ká máa tọrọ ká fi ṣiṣẹ́ rí kò sáǹfààní nínú ẹ̀mí tó gùn lérí ìyapa àṣẹ ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá lọ lára kó mọ̀ ronú jinlẹ̀ kó lo lílọ́ tọ́lọ̀ ń lọ́n lára yẹn kó fi ṣe kó fi máa lékún nínú tọ́lọ́run kó máa lò nílò bíi pé òun ò ní dọ̀la ọ̀kan náà àwọn oni tamuru lidati wahidan ba'da wahidin wa aikontu anni ba'dahum gairu khalidi ó lé mi wòye sáwọn tí wọ́n jọ bí wa papọ̀ nígbà kan kì í ṣe gbogbo wa náà lájọ dásìkò yìí àwọn tá a jọjọ lọ ilé ẹ̀kọ́ ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n náà bá wò ó rí pé gbogbo yín tẹ́ ẹjọ́ ṣeré ńgbà náà gbogbo yín kọ́ lẹ́sẹ̀kùn wáyé kí ni wọ́n ṣe fọ́lọ́hún tọ́lọ́n fi ní kọ́ máa ṣẹ́kù dì sí gbẹ́kúdè kan ló dè mọ́ra ni tó ti fi lọ láti yẹjọ́ yìí ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lárò jinlẹ̀ yọmọ yìí pé àǹfààní òun náà lásìkò tọ́lọ́hún fún wa yìí àsìkò tá ń lò yìí àǹfààní tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò sì máa jẹ́ oore fẹ́ni bá rí lò sí dáadáa yóò sì máa jẹ́ sábàbí àkọọ́lẹ̀ burú fẹ́ni tó bá lò láti fi yapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún wa pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama bọ́lọ̀ ń bá gbé ẹrú kọ̀ọ̀kan dìde tá a bá déwájú ọlọ́run àwọn ìbéèrè kan ń bẹ tí wọ́n kọ́kọ́ fi pàdé wa náà kẹ́ni kọ̀ọ̀kan tó rí ẹsẹ̀ ká tó lè dúró lórí ẹsẹ̀ wa méjèèjì wọ́n kọ́kọ́ gbé àwọn ìbéèrè kan síwájú wa. Si àtolórí wa àtẹlẹ́mù àtọ̀gá àtọmọṣẹ́ àtàfà àtọmọkéwù àtọba àti gọ́vnọ̀ àti pírẹsidẹ̀ntì ìdí nìyẹn tá a fi máa ń sọ ní gbogbo àyè àwọn èèyàn míì wọn wúra wọn pa àwọn tóbi kọjá kan sọ̀rọ̀ ọlọ́run fáwọn wọn ni ah, ẹ má mà sọ fáwọn ẹ mà pé gọ́vnọ̀ làwọn ẹ má mà sọ orí èèyàn wájú wọn ẹ mà pé ọba ni wọn ẹ má mà sọ yín fún wọn ẹ mọ̀ pé president ni wọn yawma tubla sarair àṣírí kówó òtún jọ náà kò sí ẹni tó nípò lẹ́gbẹ̀ẹ́ ipò tọ́lọ́n subhanahu wa ta'ala àwọn ànábì ọlọ́run gan bí wọ́n ṣe tó nípò ìwárìrì ọba wọn níjọ́ náà ẹnìkan yóò gbàgbé pò ń jẹ́ nǹkan níwájú ọlọ́run ànábì ní tó bá dijọ́ náà wọ́n máa béèrè lọ́wọ́ kó wá wa nípa ẹ̀mí iye ọdún tó lò láyé wọn wa ọlọ́run ti mọ̀ tọ́ba wa béèrè ọdún mélòó ni wọ́n lò ọgọ́rùn-ún ọdún lọ́dún láì bẹ́yàn bá ń lọ títí ń gbà mí ẹ̀rọ àwọn obituary míì tí wọ́n lẹ̀ fọ́tò wọn mọ́bẹ̀ ẹ wà one hundred and twenty years mama good night Ẹwà wà á wò pé subhanallah ó sì kú lórí ìyapa àṣẹ ọlọ́run náà one hundred and twenty years ọgọ́fà ló lò gbogbo ẹ̀ náà lórí ìyapa àṣẹ ọlọ́run kò forí kalẹ̀ fọlọ́run rí sájídátàn wàhídà lẹ́ẹ̀kan báyìí kò forí kalẹ̀ fọlọ́run fún odidi one twenty years tó lò láyé ẹ rí tí wọ́n pa gbogbo títì rẹ̀ ẹ rí táwọn èèyàn máa jó tí wọ́n máa dùn ǹjẹ́ ní ti ń tọrọ gúngún ká tún máa bẹ lọ́n kọ́ lọ́n kó jẹ́ àfìrí dáadáa ṣe kó sì jẹ́ kárí fi túbá lórí àwọn tá a fa ìmọ̀ kan ṣe ní téèyàn lè fi mórí bọ́ wájú ọlọ́run so ìdí nìyí tó fi jẹ́ pé àkọ́kọ́ tí wọ́n bí wá wọ́n bí kó wá nípa bó ṣe lò ó ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá nímọ̀ tó jẹ́ àfáà tó jẹ́ onímímẹ́sìn yálà ayé mọ́ ni ayé ọ̀mọ́ ni wọ́n bí léèrè ìmọ̀ fún ọ kó ló ṣe lò ìdí ni tó fi jẹ́ pé tẹ́bá àfáà mi tí gbéraga bá gbé wọ̀ lẹ́wù tán tí bá ń sọ̀rọ̀ hadisi tá à ń sọ yìí kódà ah kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́run wá ma òun rò pé fi ń ṣe fáàrí ni kọ̀mọ̀ pé ní tóun sọ yẹn tán tán bá fi hàn níjọ́gbé dàlkìyàmà yọ kábàámọ̀ kó n sọ bẹ́ẹ̀ wọ́n bi gbogbo ẹni tó nímọ̀ léèrè wípé ìmọ̀ tá a fún ọ bó ló ṣe lò sí ọlọ́run ó béèrè o gbogbo ẹni tí ń wá mọ̀ bí ṣe ń pọ̀ òun náà bó ṣe ń wá sí òun náà kò sí láì fi ń bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe lò ó pàtàkì ju bó ṣe pọ̀ àbí bó ṣe mà lọ bákan náà ìbéèrè tí wọ́n tún béèrè nípa ń tó ní kálukú bá kójọ lọ́rọ̀ ní dúkìá wọ́n béèrè níbo ló ti rí tó bá dáhùn èyàn tán tó bá jẹ́ pọ́nà tó dáa ló ti rí nígbà wá rí tán bó ló ṣe náà ìbéèrè méjì òun ló ń bẹ lérí gbogbo ẹni tó bá kó ayé jọ so yẹn túmọ̀ sí pé tó bá fẹ́ máa wá túmọ̀ wá kó máa pọ̀ sí kó sì máa rẹ́dì àwọn ìbéèrè kalẹ̀ kò tó ní ọmọ kójọ púpọ̀ gbìyànjú ma kó ma máa dì lérí ara wọn gbogbo owó nàìjíríà máa kó kò sẹ́ni tó ní ọmọ kó máa kó jọ ṣùgbọ́n má gbàgbé ìbéèrè méjì ń kò sí onítọ̀hún tó lè mórí bọ́ọ̀bẹ̀ kódà àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn náà mórí bọ́ọ̀bẹ̀ ọlọ́run ó béèrè wípé bóò lo ṣe rí ìtùjọ tó fi tó báyìí lọ́nà wo ló fi kójọ jàmáà téèyàn bá wá ń ronú eléyìí èyí ó ronú dáadáa lérí ọ̀nà téèyàn ó fi kójọ wọn ó wá léèrè lórí ọ̀nà tí a bá fi kójọ bákan náà báwo la ṣe náà wọn ó lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin arúsìn ọlọ́run lẹ́yìn eléyìí wọ́n ó bi wá léèrè nípa àlàáfíà èyí tọ́lọ̀ ń fún wa nínú àgọ́ ara wa. a lè lọ òkè a lè lọ a lè jákiri a lè fò lọ gbá a lè fò lọ àwo bó lò títí títí tára fi gbó ọlọ́run gbọ́kọ̀ fún ni wá lu ọkọ̀ títí títí ẹ̀mẹ́ kò sí ti wulẹ̀ gbogbo tó lè sá eré tó lè sá tẹ́lẹ̀ gbogbo tó lè gùn tẹ́lẹ̀ gbogbo tó lè gbogbo ẹ̀ níwó ọ̀kanú àwọn àfọ́ àwa kọ́lọ̀n kó bá a ṣe dáadáa fún wọn wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan níjọ́ kan ìyá arúgbó àgbàlagbà kan ń bọ̀ ìyá òun ti dàgbà débi pé ẹ̀yìn rẹ̀ ti tẹ̀ kò lè nàró báyìí má bí ìgbà téèyàn wà ń rùkú bóun ṣe máa rìn tiẹ̀ ni òun kulẹ̀ ti wà ń rùkú àfọ́ àwọn wa ń pàkíyèsí wa pé ká wò yá wọn ìgbà tó lọ àwọn ń béèrè wípé ǹjẹ́ a mọ ìdí táwọn fi ní ká wò gbogbo àwọn pé àwọn pé ó ti darúgbó ó ti dàgbà ẹnìkan ní bẹ́yìn rẹ̀ ṣe tẹ̀ tí ò lè nà mọ́hùn àwọn ni rárá pé ní táwọn fẹ́ káwọn ni pé ṣé rí ìyá tẹ̀ ń wò òun náà ti fìgbà kan jọ́ lọ́mọ gírí tó ṣe pọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń dù páwọn fẹ́ gbé bó ṣe wà nísìnyí ta ni wọ́n lè fún lọ́fẹ̀ẹ́ pé kọ́ máa mú lọ àwọn ò tún fún ọ lówó tó fi ṣe yìgì tó fi ṣe gbẹ máa mú lọ lọ́fẹ̀ẹ́ ta ló lè gbà nù yín ìwọ àkọsẹ́ ah, tó pé ṣùgbọ́n ó bẹ́ẹ̀ ṣe wóhùn náà o òun náà ti sọ lọ́mọge o wípé gbogbo nǹkan ṣe ń padà bọ̀ wá dáadáa tòyẹ́ túmọ̀ sí wípé bó o ṣe wá di wípé n tó ń ṣe nígbà ọ̀dọ́ ò lè ṣe mọ́ báyìí kí ló fà á ṣé tọlọ́run ló ṣe tó fi débẹ̀ ṣé o fi tún ti mọ̀lẹ́bí ṣe àbí o fi tún tàwọn èèyàn ṣe àbí o fi bá tàwọn èèyàn jẹ́ ẹlòmíì ń bẹ gbogbo eyín ẹnu rẹ̀ ti ká tán àfọ̀ṣẹ́ ni kì í ṣe pé bóyá àgbà ló débẹ̀ àfọ̀ṣẹ́ ó ti jẹ̀jẹ̀kújẹ gbogbo eyín tí ó ti re tán ọlọ́run ó béèrè torí pọ̀ ló lè yín òun tó fi bẹ̀ in tó mú eyín kò ń bẹ̀ ọ̀sọ̀ fọlọ́run ẹlòmíì ń níbi táyé bàjẹ́ délé ní àwọn èèyàn á sì lọ ló èbó wọn á lọ ta ojú wọn kan wọn á ní kí wọ́n yọ kán fáwọn lówó tán bá wọn fi gíláàsì bẹ́ẹ̀ ẹlòmíà lọ ta kídìnrín rẹ̀ ló fi jápá àṣírí tí ń bẹ lábẹ́ bá abẹ́ lọ ló èbó abẹ́ lọ ló èbó àwọn àṣírí tó pọ̀ ó wà lábẹ́ ẹlòmíì kídìnrín kan ní gbé káàkiri wọ́n ti mú lọ wọ́n ti lọ yọ ó ti ta ọlọ́run ó mọ̀ béèrè lérí bá a ṣe lo ara wa ẹlòmíì ògógóró ló mú tó ba ayé ara bí bá ń rìn atẹ́gùn ọmọ gbé báyìí tẹ́ bá ti rólógógóró ẹ rí wípé ikùn ni ó kù sí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ yóò ti wá sọ̀kalẹ̀ gbogbo orun orí yóò ti wá dàbí wọn gbọ́ báyìí òṣìṣẹ́ ògógóró nù tí ń bá ń rìn bí kátẹ́gùn ọmọ ti síwájú ẹlòmíì sìgá ló ba tiẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan tó fi tára wá fi di tó padà lẹ́ẹ̀ yàtọ̀ sí bí a ṣe wà tẹ́lẹ̀ òun ẹ̀yẹ rúsan ọlọ́wọ́ bẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tí ẹnikẹ́ni nínú wo lè mórí bọ́ nígbà tí mi àti ẹ̀ta ti mọ ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ jẹ́ ká lo àǹfààní àsìkò tá a níyì láti fi gbáradì fún obìnrin gbogbo èyí tí ọlọ́run bá ní kó kángun sọ́dọ̀ wa yálà ọrọ̀ ni dúkìá ni ìmọ̀ ni àlàáfíà ni gbogbo ẹ̀ ẹ jẹ́ ká ronú bá a ṣe ń lò ó kábà lè rí àbọ̀ dáadáa jẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin arúsàn ọlọ́run ẹ má jẹ́ kí ọdún tí ń gorí ọdún ẹ má jẹ́ ó tàn wá jẹ o wípé á ah, ní ìyá two thousand and five ah, two thousand six two thousand and seven two thousand ó tó kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá wo two thousand and six ibi tá a wáyé ọdún kẹlónìí ọdún kẹwàá ló dàbí àná bẹ́ẹ̀ bá tún fúláṣì sẹ́yìn bẹ́ẹ̀ lómi bá ronú àádọ́ta ọdún síbi tá a wà yìí bí àná náà ni ó ṣe rí ó tó kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé láyìn àádọ́ta ọdún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀yàn bá ti wá ń dunnú tó ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèyàn má wàá jẹ́ kí ó tán èèyàn jẹ nítorí wípé ọjọ́ kọ̀ọ̀kan bí í ṣe ń lọ náà lèmi wá ń dínkù àná ti kúrò nínú tá láyé ìjẹta ti kúrò ń bẹ òní yìí náà ìlàjì ẹ̀ ti ń kúrò ó ti ń kúrò ń bẹ ojú tí mùsùlùmí gbúdọ̀ máa fi wónú àwọn àsìkò tí wá ń lọ yìí kábìrà wa léèrè báwo la ṣe ń lò ó àfáwa imam hasan al-basari kọ́lọ́wọ́n ọba kọ́ bá yọ́nú sí wọn wọ́n ní mo pe ìrẹ́ ọmọ ànábì adam wọ́n ní lọ́ọ́ mọ̀ wípé ìwọ gan bó o ṣe dúró òun ọjọ́ ayé ni ọ́ téèyàn bá ní òní jímọ̀ ọ̀la sátidé ọ̀la kìíní ìwọ náà bó ṣe bó ṣe fi sọ bẹ́ẹ̀ wọ́n tori pé tọ́jọ́ kan bá ti lọ abala rẹ̀ kan ti lọ nù Ana ti lọ ẹnìkan fẹ́ ṣe nǹkan ó oṣù kan oṣù kan oṣù kan ó kan sórí gbogbo tó ti lọ nínú oṣù náà ó ti lọ lára tiẹ̀ náà ó ti lọ èyí tó òun náà ló ń lò ojoojúmọ́ ní sì ń lọ ní lọ ní lọ ní lọ ní lọ ló ń kúrò bẹ́ẹ̀. bákan náà imam hasan al-basari wọ́n ní ìwọ ọmọ anabi adam lọ́mọ wípé ó ń bẹ níwájú rẹ̀ nǹkan gùn méjì ọlọ́run kò síwájú wa bí kan bá ti lọ tó gbé wa lọ tó gbé wa lọ ẹṣin àbí ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá ti gbé wa lọ tó bá ti rẹ òun yóò tún já wa fún kejì ìkejì náà ó tún gbé wá tó bá ti rẹ òun èyí tó rẹ̀ tó ń sinmi òun ní ó tún gbé wá wọ́n níbo ní ń gbé wá lọ ó ní gbé wá lọ ní sàárè ó ní kí ni nǹkan ọ̀gún ó lò náà ọ̀sán àti kí ni o tọ́sán tó bá ti gbé wá ti rẹ òun yóò fún náà ti rẹ òun yóò ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká máa mọ̀ dájú wípé èyí tó lóore nínú àsìkò wa òun náà lèyí tá a bá fi ṣe tọ́lọ́run ká má dà gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ òye èyí tó ṣe wípé wọ́n ń yọ̀ sínsìn lérí bí dúkìá wọn ṣe ń lékún sí lójoojúmọ́ àwọn sì ṣe àìmọ̀ wípé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí dúkìá ń pọ̀ sí wọn bẹ́ẹ̀ náà lásìkò tá a lò láyé bẹ́ẹ̀ náà ló ń dín kò sí téèyàn gbúdọ̀ máa yọ sí bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó sùn ń gorí oṣù ìtọ́ yẹ ká máa dunú lé lórí wípé àlọ́mù ah, dúpẹ́ pọ̀ sẹ́mikù lérí dáadáa mò ń rí tọlọ́run ṣe mò ń rí jọsìn ọlọ́run ṣe mò ń rí okùn ẹbí so mo sì ń rí dáadáa ṣe mo sì ń rí tọlọ́run ṣe mo sì ń lékún nínú ìmọ̀ èyí ló ká máa dunú lórí lérí pàṣẹkù ṣùgbọ́n tí o bá ti sí yẹn ń bẹ̀ tó yẹ pé ẹ̀ṣẹ̀ mi tó ń lò náà ẹlòmíì ń bẹ títí tó fi wọ ọgọ́rin ọdún ẹ bá nídìí kúlù báyìí tí ń ta kúlù ẹ bá ẹlòmíì nídìí bàbá àjẹbù ẹ bá ẹlòmíì lásìkò ojúmọ́ ọ wà nídìí ayò tí ń ta ayò kọ́dà ẹ̀rí àgbàlagbà míì ilé olóògógóró lẹ́tìmá ó sì ti fẹ́ wọ ọmọ àádọ́rin ọdún ẹlòmíì ti fẹ́ wọ àádọ́rùn ọdún ẹ bàbẹ́ ní tí ọmọ àṣẹ nìyẹn yóò máa lò sẹ̀mí bẹ́ẹ̀ náà títí tí ó fi lọ pàdé ọlọ́run subhanahu wa ta'ala mùsùlùmí máa dunnú pé ọlọ́run sẹ́hùn kù lérílẹ̀ látara pé ọlọ́run ṣe ní ọ̀run fún kú máa rí tọ́lọ́run ṣe èyí ò ní dunnú ti mùsùlùmí kì í ṣe pé látara wípé n tó ń kójọ láyé ẹ̀mí gúngùn tọ́wọ́ papọ̀ mọ́ ìmọ̀ rí tọ́lọ́run ṣe ìmọ̀ rí okun ẹbí dàpọ̀ ìmọ̀ láǹfààní àti túmọ̀ ọmọ tí ò yéèyàn nínú ẹ̀sìn ọlọ́run ní tásìkò yẹn wúlò fún un nítorí pé àwọn nǹkan wọ̀nyí òun náà ni ó máa ṣe alábàárìn wa lọ sínú sàárè wa nígbàtí dúkìá ẹbí ọmọ àti ọ̀rẹ́ tí wọ́n bá fi wálẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó jẹ́ kárí àwọn àsìkò tọ́lọ́run bá fún wa yìí kó jẹ́ kárí lò láti fi lékún níbi tọ́lọ́run الحمد لله الواحد القهار العزيز الغفار مقدر الأقدار مصرف الأمور مكور الليل على النهار تبصرة لأولي القلوب والأبصار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إنه من أصول النعم بل أجلها وأقلاها نعمة الزمن وحسن اغتنامها وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ عباد الله اعلموا أن الزمن نعمة عظمى ومنحة كبرى لا يدريها ويستفيد منها كل الفائدة إلا الموفقون الأفذاذ ولا يعرف الإنسان نعمة الصحة والفراغ إلا عند غيابهما فاعتبروا يا أولي الألباب فيا, فيا أيها الآباء حافظوا على أوقات أبنائكم واملهوا وأمله فراغهم بما فيه مصالحهم ومنافعهم فكلكم راع وكلكم مسؤول عن رعيته على أيها المدرسون حافظوا على أوقات طلابكم وشجلوهم بما ينفعهم في الدين والدنيا فكلكم راعي وكلكم مسؤول عن رعيته على أيها الأزواج راعوا فراغ زوجاتكم وأملئوه لهن بما يمنعن من الغيبة والنميمة والوشاية فكلكم راعي وكلكم مسؤول عن رعيته عباد الله اعلموا أن أوقاتكم وأزمنتكم التي قضيتموها بمثابة صفحات يكتب عليها سيركم ويطلع عليها غيركم في حياتكم وبعد مماتكم فأحسنوا زيار سيركم بحسن استخدام أوقاتكم أدوكم يا دولون أترويكاتي دولون fún anabiwa muhammad sallallahu alayhi wa ọlọ́run tí a dúpẹ́ fún o náà ni ọba ọ̀kan ṣoṣo ọba kayakaya ọba alágbára ọba tí ma forí ẹ̀ṣẹ̀ jini ọba tó ti pè gbogbo gbogbo nǹkan pátá gbogbo nǹkan ti yọ́ lọ́hùn ìgbà wo ni àsìkò wo ni kí ni ó kí ni gbogbo ọlọ́run ti parí ẹ̀ ọlọ́run ọba yìí ńlọba tó ń fi ọ̀sán wọnú òru tí ń fi òru wọnú ọ̀sán kó bàa lè máa jẹ́ wàásí fún gbogbo ẹni tó bá lóye àjẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí àfọlọ́hún a sì gbà pé anabi sallallahu alayhi wa sallam ẹrúsàn ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀yin ẹrúsàn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú pàápín ìdẹ̀ra tọ́lọ́ máa ń ṣe fẹ́ dà á tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ò lẹ́yìn ìdẹ̀ra apá jẹ́ mùsùlùmí pàápín ìdẹ̀ra tọ́lọ́run tún máa ń ṣe fẹ́ dàá òun náà ni kọ́lọ́run ó jẹ́ kéèyàn ó ráyè kéèyàn ó wà lómìnira ara rẹ̀ ìdẹ̀ra ni lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kéèyàn ó sì lò ó lọ́nà tó dáa nítorí pé afáwọ abdullahi ọmọ abbas kọ́lọ́run bá kọ́ bá wọn yọ́nú sí wọ́n gbẹ ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé ìdẹ̀ra méjì kan ń bẹ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣì lò tí wọ́n mọ rírì ẹ̀ kí ni ìdẹ̀ra méjèèjì náà náà ni kéèyàn ó ní àlàáfíà kéèyàn ó sì wà ní òmìnira yìí ìtumọ̀ tó pọ̀ nínú àwọn jawami'ul kalim tọ́lọ̀ ń fi kẹ́ ànábì kánábì ó sọ̀rọ̀ kékeré kó sì kó ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ tó kẹnu kó kó sínú ọlọ́run jogún èèyàn fánábì sallallahu alaihi ànábì ní ìdẹ̀ra méjì kan bẹ ẹ wá rò pé sẹ́yọ méjì náà ni ẹ pé bá gbọ́ méjèèjì wọn gbogbo tó kù abẹ méjèèjì náà òjíṣẹ́ ọlọ́run ní sẹ́rí àlàáfíà kéèyàn lálàáfíà ìdẹ̀ra kan ni ìkejì rẹ̀ kéèyàn wà lómìnira ara rẹ̀ bọ́ ọ bá fẹ́ gbàgbọ́ yé ọ̀rọ̀ méjèèjì yìí níjọ́ tó o bá ti ráyè kéèyàn lọ sí ilé ìwòsàn kéèyàn lọ sípítù tó o bá ti dé ilé ìwòsàn kéèyàn lọ sí àwọn tí wọ́n wà ní tí wọ́n fi wọ́n sí àwọn àyè kan ń bẹ tí wọ́n máa ń pè ní intensive care tó ṣe pé ibi táwọn wà ń ọlọ́run lọ́lẹ̀ mí olókù fún wọn bẹ́ẹ̀ wọn ò sì kú ẹlòmíì ń bẹ oúnjẹ tí wọ́n ń jẹ tó ní òdùn lẹ́nu rẹ̀ imú ni wọ́n ti ń pàṣẹ ẹ̀ sóhun ẹ dákun jàmá sóhun fẹ́ mọ èyí tó korò àṣekọ́ máa jẹun kọ́ máa ló korò ó dùn ó tún yẹ kó dúpẹ́ lórí èyí oúnjẹ yìí kọ̀ lọ lẹ́nu sẹ́ni tí wọ́n ń pààsì oúnjẹ gba imú ẹ̀ só ń mọ oúnjẹ tó korò sọ́mọ̀ pé kan láta sọ́mọ̀ pé yọjá kan tí èèyàn bá wá rú èèyàn bẹ́ẹ̀ tó bá ní àfa fún un kéèyàn wá ọlọ́run ọkọ̀ ọgbà ọlọ́run bá jogún ẹ̀ fún yín ilé ìgbà ọlọ́run bá jogún ẹ̀ yóò ní ah ṣé kìí ṣe pé nǹkan bẹ lára sọ̀rọ̀ ọkọ̀ ni ọkàn nínú ọ̀rọ̀ wa àbí kò tọrọ àlàáfíà fún ẹ̀yin ẹrúsìn ọlọ́run irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tánàbí sọ sallallahu alaihi wasallam òun ló lè mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí bá a ṣe jókòó ìgan náà kò lè yé wa irú ẹni tó wà nírú ààyè yìí ọ̀pọ̀ nǹkan ló nílẹ̀mí tó fẹ́ ṣe ṣùgbọ́n pátì àlàáfíà ìsànà máa bọ̀ ní wọ́n mà nílẹ̀ kan wọ́n fẹ́ ta owó gbọ́gbọ́n àní ẹsẹ̀ mọ̀ bó ń bẹ lọ́hùn kó ń lálàáfíà àṣé mo fẹ́ digbá mo fẹ́ dàwó tá à ń lé káàkiri ohun tí ò jẹ́ lómi ọ̀rá ìkírun lásìkò gan ìbá àlàáfíà tọ́lọ̀ ń fún ọ náà ló lò ẹni tí ń jalè gan àlàáfíà ló lè ní tí fi lọ rọ́ọ̀bù bólé ọ̀bá lálàáfíà kò lè rọ́ọ̀bù ẹgbọ́n pẹ́ nìkan tára rẹ̀ ọ̀yà gbébọn rí ṣé yóò lè gbébọn gan àlàáfíà tọ́lọ̀ ń fóun ẹ̀wọ̀n tóun lò sí i ẹni tí ń mutí kiri tí ń ṣe sìnà àlàáfíà náà lónìí bọ́lá bá gba àlàáfíà lára rẹ̀ bá gbọ́ tí ń síwájú rẹ̀ kò nílé mu àwọn ìdẹ̀ra méjèèjì yìí àì sábà mọ́ ìgbà tí a bá ṣàfẹ́kù ẹ̀ lèyàn tó máa mọ yìí ẹ̀rí pé bílẹ̀ ṣe mọ́lé ni ọ sọ wọn nínú wa tó ti ṣe alihamudulilayi pé ọlọ́run mọ̀ dúpẹ́ àlàáfíà o bá a bá rẹ́ni tó ṣe kò lè pọ̀ tó ẹni tí ò ṣe nítorí pé ńgbà tá a ti jí láàárọ̀ tá a nà wọn tá a dìde a ti gbà pé bó ṣe yẹ kó mọ rí náà níjọ́ kan sì ń bẹ téèyàn ọ̀nà ọwọ́ tọwọ́ òun ò ní ṣe gbé tí ó sì kú tí ó wà máa ní ẹ̀bùn gbé bẹ́ẹ̀ bá lọ́wọ́ ẹlòmíì nílé ìwòsàn tó sùn kalẹ̀ tán bá wá ní kó jókòó ẹ wà máa wò pé ah, ìjókòó sí á di báyìí ẹ máa gbé pílò sí lẹ́gbẹ̀ẹ́ náà ẹ má ti ẹgbẹ́ báyìí ẹgbẹ́sẹ̀ rẹ ẹgbẹ́sẹ̀ ẹfi pílò ha bí ẹsẹ̀ lérí ikọ́ fẹ́ jókòó fẹ̀yìntì subhanallah ẹgbẹ́ lajọ yìí téèyàn ti ẹ̀ka kù níjọ́ téèyàn bá rẹni tó wà ní kọ̀ǹdíṣàn báwọn lèèyàn mọ̀ tó máa tàn pẹ̀lú àlàáfíà ìdí nìyí tó fi wípé tọ́lọ́hún ò gbúdọ̀ wá ṣe fún wa nígbà tó ti pa àlàáfíà rẹ̀ náà là ń lò ọlọ́kadà wọ́n pèrun oníjọ sáré na àràkálẹ̀ lọ́nà tọba kúrò lára kalẹ̀ ọba tún rérò ọba dẹ́sí dàrú o tún kúrò mbẹ́ o tún rí fúta o tún rí títí tásìkò òun ò fi lọ wọ́n wá bí ọlẹ́rìí pé ó ṣe lọ kírun pé ah, àsìkò táwọn èèyàn rọ́ọ̀ṣì lélẹ́yìn ṣe bọ́ lálàáfíà bọ́ ọba lálàáfíà ṣó o lè gbé mọ́sí ìdìbò kan jáde àmọ́ àpèjúwe ọlọ́kadà wá ká fi wọn gbogbo àyè tó ní kálukú náà wà tí wọ́n ó pèrún tásìkò òun ó tó táwọn ṣe nǹkan mí yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá fẹ́ ká sí ẹ̀yẹ rúsìn ọlọ́run ìdẹ̀rọ ọlọ́run tó tóbi ní àlàáfíà abẹ́ ọlọ́run bá ní tó tóbi rẹ̀ ọlọ́run jẹ́ kẹ́mí àlàáfíà wa jẹ́ kó gùn ju ẹ̀mí ti wa lọ ọlá àti tóbi ọlọ́run ẹni tẹ́mí àlàáfíà rẹ̀ ò bá gùn tẹ́mí ẹ̀ yóò sú gbogbo àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sú wọn kódà wọ́n fẹ́ lè máa tọrọ pé kò tiẹ̀ kú torí pé àlàáfíà rẹ̀ ti tán ẹ̀mí sígùn ọlọ́run kò sọ wá ń ẹlẹ́ẹ̀kejì náà ni kéèyàn ó wà lómìnira ara èèyàn kí ni tá ń pè ara èèyàn ráyè mo fẹ́ bọ́ bí kò sí pọ́sẹ̀ lọ gbàṣẹ lọ́wọ́ mo fẹ́ jáde mi ìlọ́bì kankan lénìí inú ilé mo fẹ́ sùn sí kò sẹ́ni ara èèyàn ìdẹ̀ra ni lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lè ẹ jẹ́ kéèyàn lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti wọ́n mọ́lé wọn ò lè sọ pé ní tí mo fẹ́ jẹ rèé ní tọ́ba fún ọ náà ẹlẹ́wọ̀n ò sì lè sọ pé ẹ dákun àbúrò ìyàwó mi kan ó ń ṣe ìgbéyàwó mo fẹ́ dákan débẹ̀ wọn ni ah ọmọ tí ń ṣe ọdún ibi tó wà ibi tó wà náà ni ó di ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó fẹ́ ló ń gbọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bá pé látòtò ọlẹ́ mo láǹfààní láti lọ bẹ ọ̀kanú àwọn ilé ọgbà ẹ̀wọ̀n alọ́bẹ̀wò ní ti olókùúta mẹ́ àwọn tó wá wà ń bẹ̀ táwọn bá wọn sọ̀rọ̀ ìtọ́pọ̀lọpọ̀ wọn sọ náà ni wípé tẹ́ ẹ bá sì rí wọn wọ́n fẹ́ lálàáfíà ju àwa tá à ń bẹ́ ń ta ìdá lọ àlàáfíà ń bẹ kódà ń bẹ nu wọn tó yẹ pé ẹ̀rí tó san ogun dáadáa báyìí ṣùgbọ́n tí wọ́n mọ̀ sọ ni pé ẹjọ́ ẹ bá wọn ṣàdúrà kọ́ lóun mú àwọn jáde sọmọ wọn wò wípé bẹ́ẹ̀ ṣe wà ń bí nìsín tó ṣe wípé kò sí pé ẹ̀ ń dààmú lọ́bì kankan ẹ̀ ṣe wàhálà wọ́n oúnjẹ káàkiri wọ́n ṣàgbọ́njẹ wá fún yín kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀jí kẹ́ẹ̀nàyìn kẹ́ẹ̀sùn mo ní síbẹ̀síbẹ̀ kò tẹ́ yín lọ́rùn ẹ̀ tún wá ń béèrè fún ìtúsílẹ̀ mo ní tẹ́ ń sọ yẹn jẹ́ kí n rántí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbí ni ìdẹ̀ra méjì kan bẹ tí méjèèjì bá papọ̀ fún yàn orí ńlá ọlọ́run sí fún yàn ẹ̀rí pa ànábì ò sọ pé owó kò sọ pé dúkìá ànábì ní àlàáfíà àti kéèyàn ó wà lómìnira ṣe ẹ̀rí méjèèjì tó bá ti dúró yóò bí owó yóò bí ọmọ yóò bí ilé yóò bí ọkọ yóò bí gbogbo dáadáa tá a fẹ́ máa tọrọ yìí ṣùgbọ́n tí méjì kan nu méjì wọn bá sí àbí tí méjèèjì wọn sí ẹgbàá gbogbo àwọn kọta àkàkalẹ̀ ọ̀rọ̀ tánàbí sọ yìí ọ̀rọ̀ téèyàn máa ń jókòó téèyàn ó ronú sí i bọ́lọ̀ bá wá ní kí méjèèjì pé sí ọlá ọ̀yà dúpẹ́ fọ́lọ̀ bí méjèèjì bá wá pé kò sí tá a lè fi dúpẹ́ fọ́lọ́hun bí kì í ṣe pé ká lo méjèèjì yìí náà láti lè fi sin ọlọ́hun ká má lò láti fi yapa àṣẹ ọlọ́hun ẹ̀yìn ẹrú sin ọlọ́hun àsìkò mọ̀ sí pàtàkì ó dọwọ́ gbogbo òbí gbogbo bímọbímọ ẹ mójútó àsìkò àwọn ọmọ yín àsìkò tọ́mọ tiẹ̀ lò tó fi ṣòfò ń lọ́mọ ẹlòmíì fi òfìdó lóríire àsìkò tọ́mọ tí ẹ lò tó fi ṣòfò ń lọ́mọ ẹlòmíì lò tó fi kọ́ṣẹ́ tó fi ṣe fírídọ́ọ̀mù tó fi dọ̀gá láyé ara tiẹ̀ àsìkò tọ́mọ ẹlòmíì lò tí wọ́n ní ọmọ èké ní ẹjọ́ máa ṣeré rẹ̀ tó bá ti jáde nílé láàárọ̀ nígbà bá tó wọlé náà ni lágbájá ń kọ́ wọn bá wọn ọ̀rẹ́ rẹ̀ gbá bọ́ọ̀lù wọn bá ṣe máa ń ṣe lójoojúmọ́ náà tó bá ti wà ní ọdún báyìí wọ́n lè gbá bọ́ọ̀lù wọ́n lè lọ wẹ́nà wọ́n lọ gbá bọ́ọ̀lù bọ́ bá sì pẹ́ wọn wọn lè má wálé ó lè tọ́sẹ̀ kan ìwọ ó léwu kò sí lọ́wọ́ ẹ̀ o tábà lọ jalè kò sí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lè má súnlé fọ́sẹ̀ méjì eré wọn náà náà ń ṣe káàkiri irú àwọn òbí bẹ́ẹ̀ nǹkan fi ṣera wọn ó pọ̀ o ó dọwọ́ gbogbo òbí pátá ẹ máa mójútó àsìkò àwọn ọmọ yín àsìkò téèyàn fi máa jẹ́ téèyàn fẹ́ jẹ́ láyé ó kéré o. Okay, gẹ́gẹ́ báwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe jẹ́ ká mọ̀ àsìkò téèyàn fi jẹ́ ní tó fẹ́ jẹ́ láyé àsìkò ń kéré nínú sẹ̀mí èèyàn tó bá ti lè bọ́ ọ parí nìyẹn àsìkò yẹn àsìkò tó kéré ni àsìkò tẹ́lómìn bá ti lè fi ṣòfò kó tó lè bá àfi tọ́lọ́run bá fẹ́ lókun so ọ̀dọ̀wọ́ gbogbo àwọn òbí ẹ má sọ pé ọmọ kan kékeré o ẹ bá wọn lo àsìkò wọn lérí tí ó ṣe wọn láǹfààní o ẹ bá wọn mójútó àsìkò wọn lórí nǹkan tí ó wúlò fún wọn tí ó ràn wọ́n lọ́wọ́ lérí tẹ̀ǹtàn mọ́ níwájú ọlọ́run tẹ́ ẹ fẹ́ kún ó jẹ́ lọ́jọ́ ọ̀la ẹlòmíì ń bẹ aju àwọn ọmọ rẹ̀ lẹ̀ kódà ẹlòmíì àwọn máa sọ wípé n tó ń gbọ́yé òun náà ni wípé ẹ má sọ pé kọ́ mo ṣe nǹkan ẹ filẹ̀ ìròrí àwọn òyìnbó nìyẹn mo ní ẹ má bá àwọn wí sáfi wọn lẹ̀ tó ya yá yóò dá ń tó yẹ kó ṣe yóò dá mà ní tó dé káwọn amúgbó pọ̀ náà àwọn ọmọ wọn nù ọmọ bá sọ pé n ń yàn láàyò ń igbó ló ń fẹ́ mọ́ mu bàbá rẹ̀ nìpẹ́ kò sí problem bá jẹ́ pé n tó yàn láàyò náà sáwọn mùsùlùmí ọ̀wà akọ́ṣerú àwọn èèyàn bẹ́ẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ má sọ wípé n tó bá wu ọmọ náà ni kó ṣe bẹ́ẹ̀ yẹn bá béèrè lọ́wọ́ ọmọ pínísín ọmọ ọdún mẹ́fà tó o bá ní mo fẹ́ jáde kí ni kí n bọ́ ọ̀rà bọ̀ yóò ní bàbá ẹ bá mi ra aeroplane àbí òní sọ bẹ́ẹ̀ kẹwàá ni tọ́ nígbà tó jẹ́ pé n tó béèrè nu bó ṣe ká ta lé so n tọ́ fẹ́ nu ṣùgbọ́n òbí ni wọ́n mọ̀ wípé n tọ́ fẹ́ nu lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe tó nídìí n tó nídìí ni kó jẹun ẹ bá ara ìwé ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ ra bàtà ilé ẹ̀kọ́ rẹ̀ fún àwọn ìwé tí ó lò níbi ẹ̀kọ́ tẹ́pẹ́ nu sẹ́ni ẹ̀ranisẹ́ rẹ̀ fún ẹ mú lọ n tó nídìí nu ṣùgbọ́n tó bá lé ẹ̀rọ ló ń nídìí àbí ẹ̀rọ fẹ́ ẹ̀rọ ọkọ̀ ọwọ́ àlọ́ rà pẹ́ torí ọmọ náà làá ṣiṣẹ́ ntọ́pọ̀ ń tàn sí ni ẹlòmíì ò torí ọmọ nítorí òun bí méjì náà nu torí jẹ́ pé gbogbo nǹkan bá ti ń béèrè kó wọ́n máa fún wa àwọn iléèbó wọ́n ní you don't give them what they want you give them what they need ó fún wọn ní tí wọ́n ń fẹ́ ní tó ní bùkátà sí lásìkò lẹ́yìn òfun ọmọ èèyàn lè ní bùkátà sọ́kọ̀ kéèyàn ọ̀rọ̀ kàkéèyàn ó gbé fún tó bá jẹ́ pé ó ní bùkátà àsìkò sì béèrè fún ṣùgbọ́n tí ọba ti ní bùkátà sí tó pé ní ti fẹ́ náà gbogbo tó ti fẹ́ náà ni kó máa ṣe ọba yìí rẹ̀ jẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé dọwọ́ gbogbo òbí ẹ jẹ́ ká mójútó àsìkò àwọn ọmọ wa ká bá wọn mójútó ọmọ ò sọ pé òun ò ní fi gbogbo àárọ̀ òun dalẹ̀ ṣeré òbí ni ò ní gbà ìgbẹ́ èyí eré tó ṣe eléyìí náà ti tó fele ìkẹ́kọ̀ọ́ fele ìṣe fele ìsìnlọ́run fele òbí ni ó mójútó àsìkò ńfọ́mà torí pé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa adaranjẹ níwá o ọlọ́run ó bi ẹ̀yin òbí o bí ó bi ọmọ náà lórí bó ṣe lùsẹ̀mí ẹ̀ ọlọ́run ó bi ìwọ òbí léèrè náà pé ipa wo nìwọ náà kó gbogbo olùkọ́ tẹ́ ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ẹ bá wa mójútó àsìkò àwọn ọmọ ẹ má jẹ́ wọn ó fi àwọn àsìkò ráre tẹ́ bá lọ ilé ẹ̀kọ́ mi tábà bí àwọn ọmọ léèrè wípé iṣẹ́ mélòó lẹ̀ ń ṣe lójúmọ́ ó lè níṣẹ́ márùn-ún lápèjúwe ó lè ní mẹ́fà periods mẹ́fà làwọn ní lójúmọ́ ó abilé bi wípé ní gbogbo píríọ̀dù mẹ́fà ń mélòó lẹ ṣe ń bẹ̀ ó lè ní mẹ́ta làwọn ṣe lónìí àwọn teachers tí ó kọ́ yín ní yòókù ńkọ́ ó lè nìkan pẹ́ kó tó dé ó lè ní teacher kan ò tiẹ̀ wá rárá ó lè nìkan gbà tó dé ó ní ọmọ ọlọ́mọ ò lè pààyè oníyàwó ọlọ́jọ́kọ̀ staff room ẹ dákun jàmá àsìkò tó waste fáwọn ọmọ yẹn só lè dá padà yóò sì gba sálárì gbogbo tí wọ́n sí papọ̀ tán fi ń fún ọ lówó oṣù náà nù bẹ́ẹ̀ sì ni ọmọ mi ń bẹ ẹ̀kọ́ tó yẹ kó kọ́ lásìkò ohun tí ò rí kọ́ ohun nígbà tí ó bá fi parí táàmù ẹ wà rọ́ọ̀ṣì ẹ wà mọ rọ́ọ̀ṣì wọn kò wá níye ẹ tún jàn míì mọ tó bá tún dọdún mi ó dọwọ́ àwọn olùkọ́ ẹ bá àwọn ọmọ ẹ bá wọn mójútó àsìkò wọn ẹ bá wọn lo àsìkò wọn lérí àwọn nǹkan tí ó ṣe kíni o tí ó ṣe wọn láǹfààní fakulukum rọ́ọ̀ì gbogbo yín ládé ara jẹ gbogbo yín lọ́lọ́run bi léèrè lórí bẹ́ẹ̀ ṣe di ara yín jẹ̀ sí ó dọwọ́ ọkọ ẹ jẹ́ àwọn ìyàwó wa lọ́wọ́ láti bá wọn mójútó àsìkò wọn obìnrin ò sọ pé òun ò fàsìkò òun ráre ọkọ ni ó máa sọ pé nǹkan báyìí ló yẹ kó o ṣe eléyìí àsìkò báyìí tó yẹ kó o ṣe lélẹ̀ obìnrin mi sọ pé òun fẹ́ fọ aṣọ aṣọ tó yẹ pé tọkùnrin ọba fọ gbogbo ọgbà lọ́gbọ̀n ìṣẹ́jú ó lè fi ogún wákàtí ó lè fi fọ aṣọ so idan ọkùnrin gbọ́dọ̀ bóbìnrin mójútó àsìkò ẹ̀ kó bá a lè mọ́ra ráàyè fífi àsìkò rẹ̀ ṣòfò bákan náà ọkọ ó gbúdọ̀ báyàwó rẹ̀ mójútó àsìkò rẹ̀ kó jẹ́ kíyàwó òun ó bísì lérí nǹkan tí ó wúlò fún tí òfin ní máa jẹ́ pé gbogbo ògbà ti wá wá kò kúkú ní ni wọ́n gbé wá bá òfófó òun ni wọ́n gbé wá bá tí nǹkan kan Fatima náà ẹ lọ pè wọ́n ó tún dijọ́ kejì wọ́n tún ní nǹkan kan n'ile nílé kẹta wọ́n ní kódà ó sojú ìyá Fatima náà ẹ jẹ́ Fatima ọmọ bínú àfisàpéjúwe ó sojú ìyá ronke ẹ lọ wá ó tún dijọ́ kẹta ó ṣe ájò ní ìwọ́n sì máa ń ráàyè púpọ̀ wà wa lọ́wọ́ láti lè má ráyè táyè bá ti pọ̀ jù ní tí òwúlò lè yọ màá fi ẹni tó bá ní ní kò lè ráàyè ẹjọ́ wẹ́wẹ́ o ẹni tó ní tí ó ṣe kò lè ráàyè òfófó ẹni tó ní tí ó ṣe kò lè ráàyè máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn káàkiri ìdí ni tó fi jẹ́ pé nítorí ẹkọ́bìnrin mi ò fi ọgbọ̀n ìṣẹ́jú ṣe tọkùnrin ọ̀bá jágbe mọ́ wọn lè fi wákàtí mẹ́ta sí sọkùnrin gbọ́dọ̀ máa ṣàmójútó nǹkan ó ti mọ̀ pọ́gbọ̀n ìṣẹ́jú ló kó fi ṣe wá sọ fún wípé ọ̀dà ogójì ìṣẹ́jú ó ti bá fi mẹ́wàá kún torí pé túláàsì wọn ò léyìí tí wọ́n wéṣì ìṣẹ̀mí wa òun làsìkò wa tó bá ti lọ ọlọ náà nìyẹn kó padà tòdí ni tó fi jẹ́ wípé ó dọ̀wọ́ gbogbo baálé ilé ká mọ́kàn tú àwọn obìnrin wálẹ̀ ní ìtúlẹ̀ ẹni tí ò níṣẹ́ ní ìtúlẹ̀ ẹni tí ò ní ti ń ṣe ní ìtúlẹ̀ ẹni tí ò ní nǹkan tí ò láfọkànsùn ọkọ ni kó ṣàmójútó àwọn nǹkan báyìí ìyẹn rúṣin ọlọ́run kọ́dọ̀ ọkọ mi ni ó máa bi ìyàwó rẹ̀ léèrè pé ah ẹ wọ́n mà níyà kíní ń sòkú ìyá rẹ̀ tó ní lọ nígbà ah, kọ̀ọ̀kan òun ah, kọ̀ọ̀kan lóòótọ́ ṣùgbọ́n kọ̀yẹ́kọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ nígbà tí ò níṣẹ́ ǹjọ́ kan kódà ẹlòmíì bẹ wọ́n sẹ̀ máa béèrè sẹ́ ń béèrè yẹn ni ah, mi béèrè ibi náà ni mo wà a rò pé wọn ò pè yín ni ẹ lóòótọ́ wọn ò pè wọn ṣùgbọ́n ó yẹ kóun náà wá síbi ṣe rí nǹkan bẹ́ẹ̀ nígbà tí ò níṣẹ́ èyí tó kàn yàn gan lójú méjèèjì àyè ń gbà ká tó wá sọ pé tí ọkàn anabi sallallahu alayhi wa sallam anabi ní min husni Islam ilmari tarkuhu ma la ya'ni anabi ní nínú pé èèyàn dá a lẹ́sìn ó náà ní nǹkan tí ó kàn yàn kéèyàn ó gbéjú sílẹ̀ èyí tó bá kàn ọ́ tó o ṣe wípé ó ṣe pàtàkì kó o wà ń bẹ̀ wọn lè yàn dá sí ṣùgbọ́n tí o bá ti kàn ọ́ tí ẹlòmí ń bẹ lásán wọ́n kàn anọ́ǹsì nǹkan kan lórí rédíò kọ̀ọ̀ká o ó débẹ̀ wọn ò pé àwọn àwọn òwúrọ̀ wọ́n débẹ̀ nítorí pé kò níṣẹ́ kò sí ní tó ṣe pàtàkì fún ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹjá lọ mọ̀ wípé àsìkò wa bá a ṣe ń lòun àpéjúwe àsìkò wa ó dà gẹ́gẹ́ bí ìwé àwọn ìwé exercise book ewé rẹ̀ ó wá jẹ́ twenty four leaves òní sẹ́mọ̀ páwọn big note kan bẹ ìmíì forty leaves abẹ́ẹ̀kọ́ ìmíì twenty leaves ṣe rí àsìkò wa ìṣẹ̀mí wa ó dà gẹ́gẹ́ bí ìwé tó jẹ́ twenty four leaves ẹ̀yẹn rúṣin ọlọ́run jẹ́ ẹmọ twenty four leaves yẹn òun náà ní twenty four hours Stand low. lò wọ́n wàá gbéwèé òun síwájú wa báyìí nínú twenty four leaves yẹn ọ̀yà àti gbé ìwé kan síwájú rẹ̀ máa kọ ní tọ́ ọba rí pé yóò wúlò fún ọ máa kọ́ bẹ̀ ẹlòmíràn pé ẹ̀ mọ̀ ń bọ̀ ń kọ́ wọ́n mú kó ń bẹ̀ wọ́n ti mẹ́lẹ̀ kejì síwájú ẹ̀ ojú ewé tàkọ́kọ́ òun ó ti wà ní wọn ọ̀kọ́ nǹkan kan bẹ̀ wọ́n tún fi kejì síwájú ẹ̀ máa kọ nǹkan tí ó wúlò fún ọ láyé àjọba àlùkí àwọn bẹ̀ ẹ̀ mọ̀ ń bọ̀ náà wọ́n tún mú kó ń bẹ̀ wọ́n tún ẹlòmíì nínú twenty four leaves èyí tó rí kọ̀ọ̀kan sí lójúmọ́ bóyá lójú mẹ́ta lọ bó ṣe àpèjúwe ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sì ni ẹlòmíì tó bá ṣe é ṣe kó tún gbà lé yóò tún béèrè mọ́ pépà torí pé ojú kìíní àtẹ̀yìn yóò kún fún ṣe olóore wọ́n tún fún ní mi bó ń ṣe lójúmọ́ rẹ̀ nìyẹn ẹ jẹ́ bẹ̀rẹ̀ àwa léèrè twenty four leaves wa mélòó là ń lò ń bẹ̀ ìwọ náà máa gbìdánwò ara rẹ̀ mélòó ló lò tó fi ṣe tọ́lọ́hún àbó fi ṣe dáadáa sínú ìgbésí ayé ọmọlàkejì àwọn ojú ewé yìí òun náà ni nígbà tá a bá sí ń bẹ̀ mọ́ ní táwọn èèyàn máa kà nìyẹn ní tí wọ́n máa sọ òun náà nìyẹn tá a bá sí ń bẹ̀ mọ́ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún ìtàn ara wa ṣe lójú ayé ara wa ká tó kúrò bẹ́ẹ̀ kì í ṣe pé kẹ́nìkan ọ̀sẹ̀ bọ̀ ìyẹn tó o bá ti ṣe náà ni wọ́n sọ àsìkò tá a sì níyì náà láàfi ṣe o ò nílò àsìkò tẹlòmíì o ò nílò mọ́ tiẹ̀ ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa lórí títí tọ́lọ́hún ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa lérí kánìbù lápá dáadáa nínú ìsẹ̀mí ayé ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa ká bá a lè ní àbọ̀ rí níwájú ọlọ́run subhanahu wa ta'ala ibadallah ẹ̀yẹ rúsàn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa washkuruhu ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn àdàrà tó ń ṣe fún wa ọlọ́run ọba yóò máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń tà ń ṣe níṣẹ́ pẹ̀lú ògbó ọlọ́run tá a bá kírun tẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ àwọn announcement wà tí wọ́n ṣe fún wa ó ń bẹ nínú àwọn agùnbánirọ̀ tí wọ́n ń gba ìtọrẹ àánú lérí àwọn